ayé ìpìlẹ̀ mẹ́ta ìpìlẹ̀ mẹ́ta yìí ó jẹ́ kíláàsì olùmọ́wá sheikh wa alimami almujaddid muhammad bin abdul wahab rahimahullah ta'ala tó fi kún ọ̀sẹ̀ títà láti ṣàlàyé fún wa àwọn tọ́tọ́tọ́ yẹ kémi àtẹnìkọ̀ kan ká mà nínú àlámọ̀rí ẹ̀sìn wa àlàyé rẹ̀ tí a wá ń kà ó ti olùmọ́wá sheikh wa salih alfawzan hafizahullah ta'ala wa ètò ṣe pé ibi tí à ń kà lọ ni hadith hadith jibril ètò pé ń sàlàyé fún wa nípa ìgbélé ẹ̀sìn òun náà ni à ń kábọ̀ a ti gbé ní òní insha allah ta'ala òun ni níbi tí ti ń béèrè nípa àwọn àpẹẹrẹ àwọn àmì tá máa mọ̀ wípé alkiyama súnmọ́ lẹ́yìn ìgbà tí ó ti béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wípé sa'a. fún mi níròyìn nípa alkiyama tí anabi sọlá sọ pé malimasulu aniha bi a'lama min as-sa'il ayé alimasulu aniha ẹni tí wọn béèrè lọ́wọ́ rẹ̀ nípa alkiyama máa bi a'lama min as-sa'il kò ní mà tó ẹni tí ń béèrè torí pé ẹni tí ń béèrè náà mọ̀ wípé kò sẹ́ni tó máa àsìkò náà tí kì í bá ṣe ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. tó látara báyìí àwọn àtẹ̀síwájú nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ fún wọn ọmọ ìgbà tí al-qiyamah ṣẹlẹ̀ tó arákùnrin tí wọ́n béèrè pé qala fakhbirni an amaratiha ó ní dákun ṣàlàyé fún mi nípa àwọn àmì rẹ̀ àwọn àpẹẹrẹ tá a máa rí dákun mọ̀ pálíkìyàmọ̀ súnmọ́ qala anabi sallallahu alaihi wasallam sọ pé an talida al-amatu rabbataha òun náà àti inú àwọn àpẹẹrẹ al-qiyamah òun náà ni ìgbà tí ẹrú bá ti ń bí olówó rẹ̀ nígbà tí ẹrú tí bá ti ń bí olówó rẹ̀ nígbà náà ni nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pálíkì àmọ̀ súnmọ́ lélẹ́yìí. ọ̀l sheikh Fawzan hafizahullahu ta'ala ọ̀rọ̀ ẹ̀ sọ báyìí pé arákùnrin qala fakhbirni an amarati àwọn onífúnmi níròyìn nípa àwọn àpẹẹrẹ al-qiyama al-amaratu jamu àwọn àpẹẹrẹ àmàwátù yẹn oúnjẹ jámù ọ̀pọ̀lọpọ̀ orúkọ fún àmárọ̀ àmárọ̀ ni ẹyọ rẹ̀ wàhíyà àlàmà òun náà ni àmì àmì so tá a bá sọ pé àlàmà nínú èdè lárúbáwá a rí bẹ́ẹ̀ pé bí sáà àwọn àpẹẹrẹ rẹ̀ àmọ́ orúkọ tó gbajúmọ̀ púpọ̀ òun náà sáà àwọn àmì àpẹẹrẹ dídé àlìkèyàmà kò ti súnmọ́ ó ti kalẹ̀ kún ó ti kàn gbàgbà ètò ti pé àṣìrọ́ọ̀kù ń jẹ́jẹ́ mú rìn mú fúrọ́ọ̀dù tiẹ̀ ní ṣàrọ́ọ̀kù ṣàrọ́ọ̀kù àṣìrọ́ọ̀kù yàtọ̀ sí ṣàrùkù ṣàrùkù ni májẹ̀mú jámù tiẹ̀ ní ṣòróòkù ṣùgbọ́n ṣàrọ́ọ̀kù jámù tiẹ̀ ní kíni àṣìrọ́ọ̀kù bí máa nílẹ̀ àlàmà àmì tó ọlọ́run ọba ìlẹ́kẹ́ lásọ bẹ́ẹ̀ pé fàkọ́lì já aṣìrọ́ọ̀kù hàn. nínú sọ́rọ́tù Muhammad lọ́lọ́wọ́n bá ti sọ eléyìí fún wa pé àwọn àpẹẹrẹ àlùkìyàmà náà ti dé wa anna lahum idha ja'atuhum dhikrahum. tòótọ́ túmọ̀ yìí pé àsìkò àlùkìyàmà yìí. àsìkò àlùkìyàmà yìí ọlọ́wọ́n bá ilé kíọ́lá ó fún ní àwọn àpẹẹrẹ tí ànẹ́dùwà Muhammad sallallahu wa nínú àwọn àlàyé tí anẹ́sù sálàmù sọ òun náà lélẹ́yìí ó ní akhbirni an amaratiha fún mi níròyìn pa àwọn àpẹẹrẹ rẹ àwọn àmì rẹ ayé al-alamat allati tadullu ala qurbi qiyamiha sọ fún mi àwọn àmì àpẹẹrẹ tí wọ́n máa tọ́ka lórí sísúnmọ́ dídìdì al-qiyama fún mi láwọn àpẹẹrẹ náà naam bẹ́ẹ̀ ni. asaacatu laha amaarotun alqiyama ìgbéǹde ó ní àwọn àpẹẹrẹ ó láwọn àmì Allahu subhanahu wa ta'ala ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó sì fi àlàyé rẹ̀ fún wa mímọ́ fún ọlọ́run ọba náà àti gíga rẹ minha ń bẹ nínú rẹ̀ sọ́jẹ́ àlẹ́mátò àbí àmàrọ́tò àwọn wa minha ìsì ń bẹnu rẹ̀ alamatun kubra àwọn àpẹẹrẹ tó ṣe pé kabiratun àwọn súnmọ́ wa minha ìsì ń bẹ nínú rẹ̀ mutawassitatun àwọn wà ní wọ̀túnwọ̀sì láàrin wa minha alamatun mutaqaribatun lis-sa'a bẹ́ẹ̀ ni àwọn àmì kan bẹ tó ṣe pé ó súnmọ́ pẹ́kípẹ́kí fún ṣíṣẹlẹ̀ alkiyama àwọn àpẹẹrẹ kan bẹ tó ṣe pé ó súnmọ́ dáadáa bẹ́ẹ̀ tọ́ yakunu inda qiyami saa sẹ́pẹ́ àwọn yẹn ṣe ni ọmọ ṣẹlẹ̀ nígbà tá kìyàmà fẹ́ dìde gangan fún ara rẹ̀ yakunu qariban min qiyamiha ìbẹ́nu ẹ̀ tó ti kéye súnmọ́ nígbà tí ìgbéǹde bá fẹ́ ṣẹlẹ̀ amma amma al-alamatul ukhra ṣùgbọ́n àwọn àmì míì fa innaha mutaqaddima ìbẹ́nu wọn tó ti wá tó ti lé kọjá lọ. fal alamatu saacati ala salasati anwa àwọn àpẹẹrẹ alkiyama wọn ní ìran mẹ́ta òun náà ló ṣe kíni o olópin sí àwọn olùmọ̀wá wọn máa ń fi yé wa pé àwọn àpẹẹrẹ alkiyama ìran mélòó ló kí sí ìran mẹ́ta a sì lẹ́yọkan àníwá ń jẹ́ jámọ̀ fún náwó hiya alamatu saghira ètò kéré wa mutaqaddima tó sì gbáwájú wa alamatu mutawassita àwọn àpẹẹrẹ tó wà níwọ̀ntúnwọ̀nsì kò kéré kò tóbi wà alamatun kabira àti àwọn àpẹẹrẹ tó tóbi alamatun saghira àwọn àpẹẹrẹ tó súnmọ́ fálkìyàmà wọlé alamatun mutawassita àti tó wà níwọ̀ntúnwọ̀nsì kulluha hasalat ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kíni ló ti ṣẹlẹ̀ àwọn hasala mu'zamuha tàbí ká sọ pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ zuhuru dajjal yíyọ masihu dajjal sharru ghaibin yòǹdàbọ̀r aláburú tí ò tí ì dé tí wọ́n sì ń retí láyé pé yóò dé òun náà ni masihu dajjal ọ̀pàrọ̀ ńlá ni tá a masihu dajjal nínú rẹ̀ nínú àwọn àpẹẹrẹ alkiyama ńlá òun náà ló wà tí anabi sallallahu alaihi wasallam ó sì ṣe àlàyé yẹn ó sì ṣe fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ahadith ìgbéyàwó wa bẹ́ẹ̀ sì ni yọ dájú yọ jẹ́ ni dájú ẹlẹ́dàá wa ìsẹ̀ ń tó dájú kódà ní sunmi gbé wa pé ojú ọ̀tún ni ó dà nínú ojú rẹ̀ tó bákan náà anabi sọlá sọlá ń jẹ́ pé yọ àpé láàrin ojú rẹ̀ níṣẹ́ ni wọ́n kọ káfíìrì síbẹ̀ láàrin ojú lágbèdè ojú méjèèjì báyìí ibi iwájú báyìí wọ́n ti rí kò sẹ́ wọ́n ti kọ́ síbẹ̀ káfíìrì ẹgbẹ́ rẹ̀ ò lè rí ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo ni ó ṣe kíni o òní yóò rí torí di eléyìí ẹjẹ àmọ́ yìí pé àpẹẹrẹ alikiyama bẹ o nínú rẹ̀ tó tóbi oná ni duhur dajjal yíyọ tí ma sehu dajjal yọyọ bákan náà wọn nuzulu Isa aleyhi salam sísọ̀kalẹ̀ tí anabi wa Isa aleyhi salam tí sọ̀kalẹ̀ wa khuruju dáàbà jíjáde kòkòrò ńlá ẹran ńlá tí ó jáde tí ó máa yọjú sáwọn èèyàn pé gbogbo àdádájọ àwọn èèyàn wọ́n pè àmì Ọlọ́run ọba ìlẹkẹ ọlá wọ́n pè ní rọ. بكنا وخروج يأجوج ومأجوج ججد يأجوج ومأجوج وهم في, وهم في كل حدب ينسلون بباب بن ووات التي فهذه تكون عند قيام الساعة وتتابع وتتابع فتا أما ما يي نبغى تيال كيما بسما يوتله موسى توتلي راوا قال أخبرني عن أمارتها arákùnrin wa sọ fún anisọ́lá pé fún mi níròyìn nípa àwọn àpẹẹrẹ alkiyama walamma kanat amaratuha ma'luma nígbà tẹ́ pé àwọn àpẹẹrẹ rẹ̀ ń tà àmọ́ ní déyìn lè mọ́ ni ajabahu rasulu sallallahu alayhi wa sallam anabi jẹ́ pé rẹ̀ ọ́sàlàyé rẹ̀ fún ọ́sàlàyé ó fèsì rẹ̀ fún arákùnrin yìí sallallahu alayhi anabi sọ pé antalidali amatu rabbataha òun náà ni. nínú àwọn àpẹẹrẹ àlùkìyàmọ̀ nígbà tí ẹrú bá ti ń bí olówó min alamati sa'a nínú àwọn àpẹẹrẹ àlùkìyàmọ̀ ni alamatu ẹni tí ń jẹ́ alama naa almamluka òun náà lẹ́rúbìnrin wọ̀rọ̀bátàhá ẹni tí ń jẹ́ rọ́bà rẹ̀ olówó rẹ̀ ha aṣáájú rẹ̀. tọ́ ọ̀la aṣùrọ̀. àwọn àfáà tí wọ́n sàlàyé hadithi wọ́n ní ma'nahu ìtumọ̀ rẹ̀ wallahu a'lam ọlọ́run ló nímọ̀ jùlọ òní pé anna fi akhiri zaman annahu fi akhiri zaman tó bá dìgbẹ̀yìn gbà yakthuru tasarri yóò pọ̀ púpọ̀ ìmọ̀ fẹ́rùsáyà ìmọ̀ súnmọ́ ẹrú dáadáa ayé wọ́n fi ol ìmọ̀ ìmọ̀ súnmọ́ ẹrú alimamulukat tó ti pé wọ́n bẹ lábẹ́ ìkápá àwọn olówó wọn fayalidna banat àwọn ẹrúbìnrin yìí wọn wà bí àwọn obìnrin dàgúnù bíntù tùrọ àwọn ẹrú tí ó bí ọmọ yìí àwọn ọmọ tí wọ́n bí lóbìnrin yẹn wọn wà á jẹ́ ọmọlábí obìnrin sẹyìdà sì bí ẹrú ṣe bí ẹrú ó ṣe máa olówó onígbà tí ẹni tó yidu eru ẹrú aláṣẹ ẹrú tó olowo olówó ẹrú ọkùnrin lòun ọwọ́ asúnmọ́ ẹrú rẹ̀ tọ́lọ́hún ò ṣe sí súnmọ́ wọn léèwọ̀ fún wa ọwọ́ asúnmọ́ ẹrú rẹ̀ ìgbà tó súnmọ́ ẹrú rẹ̀ yìí ẹrú rẹ̀ wá bí obìnrin obìnrin tó bí yẹn olówó ìyá ni aṣáájú ló jẹ́ fún ìyá rẹ̀ torí pé ìyá rẹ̀ ò sì dín ìfò ní ẹrú tí bàbá gan ọba sí mọ́ báyìí nínú ẹni tí wọ́n sọ pé tọ́ òun láṣẹ òun lọmọbìnrin yẹn ṣe kí ni o òun lọ wà pàápàá jùlọ tó bá lọ jẹ́ pé òun nìkan náà ni wọ́n lọ bí ìdajì dúkìá bàbá rẹ̀ ni ó ṣe kí ni o ni wọ́n gbà kápẹ́ obìnrin yìí náà tọ́jú ẹrú yìí òun náà lọ́kọ rẹ̀ ń súnmọ́ lọ́wọ́ bí àwọn obìnrin tó fún ìdá méjì ìdá mẹ́ta gbogbo property làwọn obìnrin ṣe kí ni o òun náà ni wọ́n ní. tó látara bẹ́ẹ̀ ajẹ́ wípé ńgbà yẹn ẹrú ti di olówó rẹ̀ ló ti sọ lódodo nígbà tó bá ti jẹ́ pé ẹrú bá ti jẹ́ ọ̀làd ìyá àwọn ọmọ ìyá àwọn ọmọ ìyẹn ni pé ẹrú tó bá bímọ fún olówó rẹ̀ ni wọ́n ń pè ní omul ọ̀làd ẹrú tó jẹ́ tó jẹ́ ìyá àwọn ọmọ ìyẹn ni kó ti bímọ fún olówó rẹ̀ tó lówó rẹ̀ bá kú tó súnmọ́ ni pé wọ́n bọ̀ fún rẹ̀ wọ́n bọ̀ fún rẹ̀ tó súnmọ́ jù nìyẹn tó. So, ṣùgbọ́n o lágbègbè kó ti bímọ obìnrin fún ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ yẹn olówó rẹ̀ ó ti bí aṣáájú ara rẹ̀ nìyẹn ó ti bí aṣáájú torí pé ẹnu ọmọbìnrin yẹn tọrọ nínú ilé bàbá díẹ̀ tí í ṣe olówó ẹrú tí tọ́jú olówó ìyá rẹ̀ ju ọ̀rọ̀ tí ìyá rẹ̀ ṣe kíni o tó lè sọ lọ torí ẹ̀ àǹtálídàlẹ̀ amátú rọ̀bátà ha tí ẹrú ọmọ bí olówó rẹ̀ ẹ̀rí pé rọ́bàtù ní bẹ́ńbẹ́ yẹn kìí ṣe rọ́bù ha kò sọ pé àǹtẹ́lídàlẹ̀ amọ́tù rọ̀bà ha ó ní rọ̀bàtà ha rọ́bàtù náà jẹ́ pé nínú tẹ̀síìrì tí wọ́n ṣàlàyé ni pé nígbà tí ẹrú bá ti dẹni tó bí obìnrin olówó rẹ̀. wọ̀kẹ́lá màánáhù àwọn kan sọ pé ìtumọ̀ rẹ̀ annahu yẹ kúrò lẹ́ẹ̀kọ́ fatakunu libintu ka annaha sayyidatun li ummiha wọ́n ní gbà yẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà se pé gbà yẹn ìmọ̀ àṣeyàṣe bàbá pọ̀ ọmọ òní gbọ́dọ̀ sóbi lẹ́nu ọmọbìnrin yóò máa wá wà nípò aṣáájú fún ìyá rẹ̀ nígbà táwọn ọmọ ọba ti gbọ́dọ̀ sóbi lẹ́nu ọmọbìnrin ó ti kíni o yóò máa wà ní ipò aṣáájú fún ìyá rẹ̀ eléyìí ni àpẹẹrẹ àkọ́kọ́ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé nínú àwọn àpẹẹrẹ alqiyama nínú rẹ̀ òní wà á sáró al-hufata al-urata al-alata ri'a ash-sha'a yatatawaluna fil bunyan ọmọ rí wà á sáró nígbà tó o bá ti rí al àwọn aláìwọ bàtà al àwọn tí wọ́n rí òhò wọ́n wọ̀ sọ bí aláìwọ̀ àlàálà àwọn aláìní rìá àṣà àwọn tí wọ́n máa da ẹran nígbà tó bá ń rí wọn yàtọ̀ pọ̀ wà lóna bílbó níyà tí wọ́n ń ga púpọ̀ ní ilé gogoro wọ́n kọ́ ilé alágbèéká ilé alágbèéká inú àpẹẹrẹ àlùkìyàmà lòun náà olówó wa ń sáré lùfàtà hádìhì àlàmàtò sàníyà àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn àlùfàfà àwọn tí wọ́n wọ bàtà ayé alladhina laysa lahum ni'alun min al-faqri wal-faqa àwọn tó ṣe pé wọn ò ní bàtà látara àìní àti òṣìṣọ́ bá wọn jà ìtumọ̀ kan náà ni alifásọ̀rọ̀ pẹ̀lú alifáàkọ̀ àti àlàáyàlà ìtumọ̀ kan náà ni wa wajadaka àìlán fa aghna ọlọ́run rí ọ ní aláìní kó tó rọ̀ lọ́rọ̀ ọlọ́run fa in khiftum ailatan tẹ́ ẹ bá ń payọ́ sí ọ̀tọ́ ọ̀fà yòókè ní ìfọ̀mù ọlọ́run mi fọ́ àìní alifakiru àìní bákan náà alifaakọ àìní náà lòun náà ò sí ni gbólóhùn oríṣiríṣi ni wọ́n ṣùgbọ́n tùmọ̀ kan náà ni wọ́n ṣe kí ni o òun ni wọ́n túmọ̀ sí. tọ́ alùrọ̀ alladhina laysa lahum libas àwọn tí wọ́n lásọ sẹ́yìn ọlọ́wọ́ bá ilé lásọ nù hadith kúrú sí pé yá ìbáàdì ẹ̀yẹ́rú sí mi àárín gbogbo ìlànà ìhòòhò ìlà mankata òtúbà fẹ́ tí bá sobo? sọ̀rọ̀ pọ̀tẹ́ sóni ẹ wá mi lẹ́ni tí da sọ̀bọ̀ yẹn àkóso màá ti kíni o máa da sọ̀bọ̀ yìí. tọ́ alùpùpù wọn làwọn arìn o gẹ́gẹ́ bí anisọ́lá tó ti sọ́ńbù mi nígbà tí júwe táfi máa rọ ọ̀rọ̀t tó òun nígbà tí ń sàlàyé nípa àwọn àpẹẹrẹ àlùkìyàmà náà nípa àwọn obìnrin tó nìsa òǹkà yàtò ní àríyàtò àrí ọ̀rọ̀t àríyàtò wọ́n wọṣọ ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà àríyá ní oṣù kìíní ọwọ́ ni ìhòòhò tó àwọn tó alùrọ́ọ̀tù àwọn tó ń rí ìhòòhò fún wọn lásọ àlàáda ayé àlùfọkọrọ àwọn aláìní. bíyà àṣà ì àwọn tó ṣe pé wọ́n jẹ́ olùdáran jámù rọ́ọ̀ín onírìá wọ̀húnmùlẹ́bí ni yẹ̀rọ àwọn ọ̀nà làbínáàmà wọ́n làwọn tó ṣe pé wọ́n darí wọ́n ń da àwọn àgùntàn àhùnlá àwọn yìí kánú fìlẹ̀ áfílẹ fìlẹ̀ bàrọrì àwọn yìí wọ́n máa wà nù pápá lọ́pọ̀lọpọ̀ bí bóyóté yankulóna min mahallin ila akhar wọ́n wà wà ní àwọn ilé tí wọ́n ní bẹ́ẹ̀ ilé tí wọ́n gbé kó láyé kan lọ ni ilé sọ ni àwa ti dágbègbè kaba yìí wọn rigi mọ́lẹ̀ rigi mọ́lẹ̀ rigi mọ́lẹ̀ wọn wà ká igi yẹn jọ wọn wà ta aṣọ lé lórí ibẹ̀ wọn gbé tí wọn ra máa fi hàn lílẹ̀ báyìí tọ́wá tó fi ń fẹ́ ìrìn àjò wọn lọ ó tún tugi wọn ó tún gbogbo ẹ̀ wọ́n kó sórí nǹkan ọ̀gùn ó tún ṣe kiri wọn tọ́wá tó dé gómìn tí wọ́n tún fi pẹ́ ọ̀pá ìrìn àjò wọn dábàdì ó tún ta ó ṣe kiri máa sùn bẹ̀ àwọn yìí àwọn ni àwọn rẹ̀ àṣà wọ́n yastawtanuna fil mudun ẹ̀rí báyìí àwọn náà dẹni tó ṣe pé wọ́n máa nílẹ̀ tó máa nílùú àwọn náà máa gbèlú dáadáa tí wọ́n gbèlú àti wọn gbèlú wọ́n ra lẹ̀ ní ìsìn wọ́n ti ń kọ́ ilé lọ ẹ lọ káàkiri ẹ lọ jagbẹ abẹ́ ẹ̀kọ́ ni ẹ lọ sáwọn àyè míì náà téèyàn bá dé igbó ọ̀rà ẹ rí wọn òun kálukú ti ra lẹ̀ rẹ̀ wọ́n tún ní school government approve abẹ́ rí báyìí tọ́ àwọn náà dẹni tí wọ́n gbé lù ú wọ́n máa lo ìlú dáadáa jíjẹ́ iná gbé láwọn náà máa gbé wẹ̀ẹ́fúnúnà kò sóòrò wọ́n sì máa kọ́ àwọn ilé alágbèéká alágbèéká wọlé ìmọ̀ràn àtàwọn ilé aṣáhìkọ́ àwọn ilé tọ́ga àwòsí fìlà hàdà mí ní àlàmà ti sáà nínú àwọn àpẹẹrẹ àlùkìyàmọ̀ nìyẹn ìdá àtàwọn alátìlbàdíyàtì ilà àdúrà nígbà tó náà gbẹ bá ti tọ̀nà àgbòrò di oko dilé tàháwàládé alìbàdíyàtò inú oko ó yí padà ìlà hàdírọ̀ sílùú ọ̀làjú tó nígbà yẹn àpẹẹrẹ alìkèyàmọ nìyẹn o àpẹẹrẹ alìkèyàmọ nìyẹn wàsọ́ọ́rù yàtàkọ́ wà lónà fi fílmù báàdì tọ́wá di báwọn èèyàn àwọn náà ń ga ní kíkọ́lé kíkọ́lé kíkọ́lé alárinrin ilé tó wọ́n ẹ̀ dábàá owó nàbí àwọn sì ń ṣe yàrá pẹ̀lú ẹ̀ pé kí ni wọ́n kọ́ yìí ọwọ́ awolé tí mo kọ́ wọ́n ń ṣèyànra pẹ̀lú ẹ̀. bákan náà wọ́yẹn wọ́yẹn máa kètò náà ha tó tó jẹ́ pé látara rẹ̀ wọ́n máa sọ pé léṣe ọ̀dà tó tèmi tèmi dá ju tiẹ̀ lọ wàhùn lẹ́bìínà wàhùn lẹ́yìn sàmì àdàtì tọ́jú pé gbogbo àwọn kan wọ̀nyí ti tètè sí wọn tẹ́lẹ̀ torí sẹ́ bá rí fúlàní lápẹ̀rẹ̀ tẹ́wá ni, afẹ́rẹ́ rán gbàmí ni àìní kò ní tí èmi ò fọwọ́ ṣe kódà má yìí tí wọ́n rà ní ìjẹta mà mo ti lórí òun má lè ní tí èmi ò fọwọ́ ṣe mo ti kọ́ ilé èmi mo ti ní ìyàwó mo tún ní màá ṣẹ́n mo máa mo ní rédíò ma àbí ẹ̀kọ́ ni o ti kọ́lé ilé kí lọ́kọ́ ilé kókó bá tó bá ká lọ wá lọ wo ilé tèmi mo ti kọ́ ilé èmi kò ní tí èmi ò fọwọ́ ṣe èmi ò sá màlúù ma tọ́mọ ni dúkìá ni tọ́ ìwọ máa sọ pé ah ọmọ para kòrò pé ń bolo rí mọ́ ìwọ ò ní dúró bòde wàláì débi bòde pọ̀ subhanallah inú tètè wọn nìyẹn ti gbà pé tọ́bẹ̀ ìdílé tẹ́lẹ̀ alábàárà kékeré báyìí gbogbo tó gbé kókó lé lórí ah kò ti kọ́ ilé ńlá ilé alárinrin lọ́kọ́ yẹn ó ní kò sí tó wọn fò sí mọ́ òun ti kọ́lé. a béèrè pé takùn gbó lókẹ́sàn lè rẹwà. Ah, ah, ṣé wọ́n bá kò rí ilé ilé ilé ní eléyìí ilé náà ní ìmọ̀ lọ sí ìgboro kankan ilé ní. ọ̀dà ọ̀gbìn à ah, ó ti kọ́ ilé tòótọ́ o àbẹ́ ẹ̀kọ́ ni ó ti kọ́ ilé ẹ wá wò wọn lónìí nínú òlu inú ìgboro ni wọ́n wá káàkiri báyìí àwọn kan bẹ ní kára olúwọlé wa yìí subhanallah ọkùnrin kan bẹ láti gbọ́ ọ̀rà ni ó ti wá tọ́ba fẹ́ wọlé báyìí gbogbo àwọn ọmọ kára òdìdí fún mi káà ó tọ́bí fẹ́ jáde nùkárà wọ́n pọ̀ sí ọ̀nà àwọn oníbejì wọ́n pọ̀ síbẹ̀ wọ́n bá dá mọ́tò lù wọ́n kàn yọ kàn tọwọ́ bọ ibi sẹ́ẹ̀fù báyìí yọ da owó yẹn sílẹ̀ ńlọ tiẹ̀ nù subhanallah àwọn ọmọ yorùbá máa jà sí gudugudugudu aa ah, nǹkan ti wá o abẹ́rẹ́ báyìí tọ́ba ṣúdà báyìí ní pé fúlàní tọ́ba sì gbé agbádá sí báyìí ẹ̀sùn máa wù ní pé ayò balẹ̀ subhanallah ẹ wá wò wọn báyìí àbí tani ọmọ tani ọmọ elétí ẹ lọ́wọ́ elétí àkókò kọ́ sí ọjà gbẹ ẹ wọ àwọn mọ́tò rẹ lórí ìrànràn ni wọ́n tún wá sọ fún yín wípé màálùú táwọn obìnrin ó ti fún wàrà ní bẹ ní sẹ́yìn màálùú káwọn obìnrin ó lè ṣe kíni o wọ́n lè máa rí wàrà fún lóko sí sẹ́yìn bí a ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yẹn kẹ̀tù kéré sí tàbúrò bá bọ̀. kai ọlọ́run nke àwọn èèyàn ẹ wọ́n lónìí ìgboro ìgboro ni wọ́n ra lẹ̀ sí táni ọmọ pé ọjà gbẹ́ ti di ìgboro ẹ wá wọ́n ti ń sè ni o àpẹẹrẹ ni àwọn tó ṣe pé àwọn ni kí wọ́n gbégbó wọ́n wá ń sọ pé tí ni àwọn tó ti pa náà fẹ́ kò sí pé wá máa gbé yatahawwaluna ila aghniya wọ́n padà di ọlọ́rọ̀ ila ashabi sarwati wọ́n dẹni tó ní owó lọ́wọ́ tó ní dúkìá wọ́n ashabi mazahira àwọn ètè tí wọ́n náà yọ hàn dáadáa tó rí pé a ah, ẹ dákun ẹ má jẹ àpárọ̀ tara wa lágbájá lówó hadhihi min alamati saa gbogbo eléyìí nínú àwọn àpẹẹrẹ alùpùpù wa kama ta'lamun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé bó ṣe rí náà nìyẹn فإن رسول الله فإن الرسول صلى الله عليه وسلم لا ينطق عن الهوى gbogbo aná lajọ mọ èmi àtẹnì kọ̀ọ̀kan wa látara ìjẹ́ olùgbàgbọ́ òdodo tá à ń jẹ látara ń tá a nígbàgbọ́ tọjọ bọrọ tó pamọ́ ni gbogbo amọfani sọlọm kìí sọ̀rọ̀ pẹ̀lú fẹnu àti tani ti èmi jìn pààyàn sanabi máa ń sọ̀rọ̀ pẹ̀lú fẹnu ni kàlà wà máa yá ń tẹkọ ànil hawa ànibi sọ̀rọ̀ pẹ̀lú fẹnu nínú ìhùwà ìlà wàhíọ yóò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè mọ̀ nígbà tí wọ́n ní ìsinsìn kẹ́yìn fún haalu náà báwo ni títí àwọn yẹn ti wá rí lónìí. laqad taghayyarat al-ahwal àwọn ìṣesí ti yé padà wa tahawwala al-fuqara ila aghniya àwọn aláìní ti paradà sọlọ́rọ̀ ashabu sarawat tí wọ́n ti ti àwọn tó ṣe gbé wọ́n ní àwọn dúkìá wa tahabbarat al ọ̀pọ̀lọpọ̀ bí tá a pè lóko ti dilé ó ti dìgboro ó ti dùn lọ́la jù wọ́n bá náà wọ́n ta kọ́ wa ló fẹ́lifù nìyà ni wọ́n kọ́lé wọ́n ti gà ní ilé kíkọ́ wa hadha misdaqu ma qalahu Rasulullah sallallahu alaihi wasallam táàrẹ̀ bá ti ẹ̀ bẹ̀lọ́ kàrẹ̀ tẹ́lẹ̀ tó ọ̀fẹ́ gba nẹ́bì lánàbì tó ti fẹ́ gbà ló ti fẹ́ eléyìí náà jẹ́ ìgbàlódodo fún tánàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa ẹ wọ ọdún tánàbì ti sọ fún wa o sallallahu alaihi ẹ wàá wò lónìí. tó bá ti rí eléyìí náà jẹ́ máìlẹ́mú mi mi wa. àmì ni nínú àmì ìdí ànábì pánẹ́bì ni ànábì wa Muhammad sallam òjísé ọlọ́run ọba lóòtítọ́ lódodo gbogbo àwọn nǹkan tó ń sọ fún wa eléyìí ọ̀tẹ̀lẹ̀ eléyìí ọ̀tẹ̀lẹ̀ gbogbo ẹ̀ náà láàrin ti ń ń ọ̀tẹ̀lẹ̀ ìyẹn ti na láì wọ́n tara rẹ̀ yọ ọ̀tẹ̀lẹ̀ torí nínú àwọn àlàmáàtì sáà tí a ní sísèlèmùkà fún arákùnrin nínú nínú hadithi kọ́l Umaru bá sọ báyìí pé fàmọ́bọ̀ arákùnrin lọ́ba lọ arákùnrin lọ fọ́lá bísí náà maliyan àwa lọ àsìkò tásẹrẹ ọpẹ kò jìnnà tó lọ lẹ́yìn ìgbà tó lọ díẹ̀ tán ọkọọlẹ ya Umar alẹbàáni rẹ Umar ọdọdẹrí imani sa'in sọ ọmọ oníbèrè tí ń béèrè gbogbo àwọn béèrè tí ń béèrè yẹn olùtú mo pé Allahu wa rasuluhu a'lam Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ló ní mọ̀ o ọlẹ hàdà Jibril anabi sallallahu alaihi wasallam jibrilu nìyẹn ataakum yu'allimukum amra dinikum ọwọ́ abayín láti fi pẹ̀lẹ́kùtù kọ́ yín ní ẹ̀kọ́ ẹ̀sìn yín. tọ́ hadithi gbólọ́wà ọwọ́ àánú sunanu ọfọ anasaayi o nínú sunanu kubra àtúbà nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni afọ ibùdó tó ìbẹnu rẹ̀ tó ti kọ́ wà nínú muslim tó yẹ pé òun ti àtàkùn yóò alimukum bí iná kùn ó ṣe amúrọ̀ dìní kùn ó ti ṣe hàdà jìbìrì fa iná hu jìbìrì nínú ti sahih. tọ́ kọ́lùhù gbólóhùn tí ọwọ́ àánú hadithi pé ọ̀là fàmábọ̀ ọlọ wàlà bí sinamàlì yàn yàní wàkùtàn ọ̀sìn rọ̀ alàtìkò tó kúrú díẹ̀ fọkànlẹ níbi tí sọlá nànàbí wa ni pé yà Umar rẹ Umar atẹdiri mani sáyìn sọ mo ní béèrè yẹn àwọn atẹdirúnà mani sáyìn sí gbogbo yín sẹ mo ní béèrè fèrè wáyà tì nínú ẹgbà mi àti nàbí asọlọlá àdìsọlá kọ́ọ̀lá níbi sọlá yìí pé àlàyé bi rọjùlì ẹgbà mi wà alákùnrin yẹn wa fàtọ́lá búhù wọn bá wa wàlámù yẹ kó dirú àlẹ yìí wọn ò lágbára àtìrí wọ́n kọ́ هذا جبريل جبريل lélẹ̀ àdáàkọ́m يعلمكم أمر amúrọ̀ أو ọwọ́ abayín láti kọ́ yín ní ọ̀rọ̀ ẹ̀sìn yín hàdà lẹ́dí dákọ́lá wọ́tá àlà arákùnrin tó wọlé tó béèrè yìí tó wọlé tí ń béèrè àwọn béèrè ní azihil asila gbogbo àwọn béèrè oríṣiríṣi jamu su'al ń jẹ́ kí ni o asila ẹni tí ń béèrè gbogbo àwọn béèrè wọ̀nyí huwa jibril alayhi salam malaku jibril alayhi salam ni wàjáà. fi suratu rajulin ọwá ní ìrísí ọmọnìyàn ọkùnrin kan kàmá wúsífà gẹ́gẹ́ bí wọ́n ti ròyìn rẹ lè lọ́rọ̀ sí tàlímì ṣàkiri ọwá nítorí àti fáwọn tí wọ́n bẹ níjókòó ni. min umuri dị nínú àwọn ọ̀rọ̀ wọn kì í so ọgbà ọ̀nà ìbéèrè àti torí pé àwọn ipa tí ìkọ́nilẹ́kọ̀ọ́ gba ọ̀nà ìbéèrè àti ìdáhùn tí máa ń pa tí máa ń kó nínú ìgbésí ayé ọmọ akẹ́kọ̀ọ́ kò kiri rárá bó ti kọ́ ọmọ. torí pé nínú tó lè ta ọmọ akẹ́kọ̀ọ́ jí òun náà ló wà. bá a ti jọ wáyé tí mò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní màá bẹ́ẹ̀ lọ yín ẹni bá fẹ́ tó gbé yọ làjú kíá gbẹ̀ntì ọ̀bá kò yẹ ń tàn bá lọ yóò lè ṣe kíni o yóò lè fi òye sí i so àwọn inú àwọn ọ̀nà tá a gbà kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ yìí tọ́jẹ́ pé gbogbo ẹ̀ tó bá jẹ́ pé education ló ṣe ní school ọmọ gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi wọn sọ pé a lè fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nínú àwọn ọ̀nà tó sì pegedé tó dáa jù púpọ̀ ọ̀dà ọ̀dà gan kẹyọ̀ sẹ́kìnì ọba ti kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ débi kan ọmọ béèrè àwọn béèrè kan ó tún tẹ̀síwájú ó tún béèrè àwọn béèrè kan ó tún tẹ̀síwájú فدل هذا الحديث على مسائل عظيمة حديث انتو كالوريا ووادي بما تو بيقا مسألة لا يقام كني جمعه مسائل المسألة الأولى مسألة على كفا أن الدين ينقسم إلى ثلاثة أقسام يتم في متى يقول متى لو فنسي ọgbẹ́ tí màá wọ́n ti mẹ́ta alislam wal iman wal ihsan islam àti e, iman àti ihsan ìgbà ìgbàfà ìgbàlódodo àti ìṣerere kullu martabati gbogbo ìpele kọ̀ọ̀kan àlà min allati qablaha ìpele kọ̀ọ̀kan níṣẹ ló ń ga ju ìtọ́ wá síwájú ẹ lọ ìpele iman ó ju ìtọ́ wá síwájú ẹ lọ ti ti islam ìpele ihsan ìpele ihsan ó tún lọ́lá ju ìtọ́ wá síwájú ẹ̀ lọ sí ṣe iman ihsan yẹn àti islam àti iman ṣe ni ihsan ṣe kí ni o ojú méjèèjì lọ. bákan náà wọ́kúlù wọ́kúlù martabati gbogbo ìpele kọ̀ọ̀kan ipò kọ̀ọ̀kan nínú àwọn ipò ẹ̀sìn yìí láha arkan ó ní àwọn orígun tiẹ̀ arkanul islam wa arkanul iman wal Islam. àwọn orígun islam orígun iman àti àwọn orígun Islam. ti ihsanu tẹ ọjọrú kunu wahid orígun kan ṣoṣo almasalatu saniya masala ẹlẹ́ẹ̀kejì taari kọ́ nínú hadithi Bihi ta'limu bitariqi su'al wal jawab ẹnbẹ níbẹ̀ ìkọ́nilẹ́kọ̀ọ́ gba ojú ọ̀nà ìbéèrè àti ìdáhùn wa hadhihi tariqatun ta'limiyyatun najiha ìkọ́nilẹ́kọ̀ọ́ ọ̀nà ìkọ́nilẹ́kọ̀ọ́ tó yẹ kóró tó jiná kóró òlélẹ́yìn tẹ́ ẹ ma gbogbo wọn ò ní ìsìlá yìí sáni sọlọ ti tó ti tó ti sọ eléyìí tó ti ti lo ìlànà yìí tímọ́lá kò ti fi láàrin sọlọ sọlọ ti lo ìlànà yìí fún àná ìsúlá sáni bí náà lò fún àwọn sọ̀hábà wọn lọ ìta ara rẹ láì mọ iye ọ̀nà ìlànà sọlọ ń sẹ́wọ̀n kaba yìí àtàbí ni àwọn wa rasuluhu a'lam. lẹ́hánnáha adìyẹ lílẹ̀ tìbá torí pé kéèyàn ti bẹ́ẹ̀ ó pe ni lọ síbi kéèyàn ní tají púpọ̀ jù wọ̀tàlá kẹlẹ̀ ẹ̀ẹ́lì ní kọ̀ọ̀nùhó yẹsàlù wọ̀ẹ̀dà hayà òde ìnùhó yúsàlù wọ́n máa béèrè lọ rẹ̀ tàbí bí ó ṣe ń béèrè lọ wa á máa gbáradì fún ìdáhùn rẹ̀ pẹ̀lú làákàyè wa pẹ̀lú òye wa yẹtàtọ́ lábòlì jawab á máa ṣe kiri ìbéèrè ó sì máa ń béèrè fún ọmọ bùkátà ìdáhùn tó ń má yóò lè kéè alẹ́ ìkìlì jawab lẹ́yìn náà bí malakú jibril alayhi salam ó ṣe ń béèrè báyìí alayhi salam yẹ̀kóònù hàdà àtùbà gbogbo àtẹlẹ yìí bá ti tẹlẹ ní ọkàn yẹn ọmọ rin lẹ sínú déèyàn dáhùn ní dáhùn yẹn eléyìí ló ti fi ìbéèrè rin lẹ á sì máa ń fi ìmọ̀ rin lẹ sínú ọkàn yẹn púpọ̀ jù alimọ̀sálà tó sáré sá mọ̀sálà lẹ́kẹta fi kẹlẹ́hàdí dalilu ala anna man sa'ala an ẹnu mọ̀sálà nù hadithi gbẹ́ni yóò tọ́ bá béèrè nípa ìmọ̀ kan wọ̀húwàlà ayẹ́dìrì tí sì mọ̀ alayhi an yaqula ọ̀tọ̀ fún kọ́sọ̀ yìí pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àti ìṣẹ̀lẹ̀ lọ́mọ nígbà tó ti sẹ́ńbẹ́ o tàbá wa sọ bẹ́ẹ̀ àgbàlérò alikitab àti sunna àwọn yé jù ìdí wí bẹ́ẹ̀ yẹn tún padà jẹ́ pé tùmọ̀ sunna yẹn ńlọrọ̀ ìtọ́sọ́nà àtàlẹ́ máa sọ jùlọ ká sọ pé Allahu a'lam tàbí al-ilmu inda Allah tọ́. bikulli yakilu al-ilma ila alimihi yóò ṣe àfihàn ìmọ̀lọ́sọ́dọ̀ bàtọ́mà wala yatakallamu bil jawab òní pọ́ìsì òní sọ̀rọ̀ pẹ̀lú èsì kan wa huwa la ya'rifu lẹ́sìn yọ̀ọ̀mà wà hada láyé jù tí ó wà lọ múra rà tí ó kà sọ kankan kan bóde tẹnu ẹ bá ilé yọtọ ní òfin ẹsìn Ọlọ́run ọ̀rọ̀ sọlọ sọlọ láti sọlọ lamma sọ ilẹ àyìn sáà òjijì Ọlọ́run nígbà tó ń béèrè lọrẹ nípa àti àmà gangan ọ̀rọ̀ ọsàn pé mọlẹmọ sọlọ àní ha bí àlàmà mí náà sáà ẹni tí wọn bilérì onímọ̀ tó ẹni tí ń béèrè lọ́wọ́ rẹ̀ wòlí hada wòlí máa kọ́ọ̀dà wòlá máa kọ́ọ̀dà lè sọ tí àtẹ̀dẹ̀rú وهم لا يعرفون وسوء ما قالوا الله ورسوله أعلم فدل انتوا وصلنا يبقى الله ورسوله أعلم فدل ذلك على أن مسائل الشرع إليه توقع فيها وادي مما يسي ومسائل الدين أتي وادي مما يسي لا يجوز التخرج أو التخرص فيها kọtọ kéèyàn kàn máa ta ọpọlọ kọta làákàyè kó ní òun lẹ́hánà hàdà mínà tẹkẹlófin nínú àlàbọ̀rùn lásán lọ́wọ́ àbẹ́yẹn tó bá ti bẹ́ẹ̀ wọláàkì mankana ẹ̀yìndà wẹ̀ẹ́n ṣùgbọ́n tó bá ní màá lọ́dọ̀ fa ináhu yujibu yóò dáhùn wọ́n máa ń lẹ́sà ẹ̀yìndà wẹ̀ẹ́n ẹ̀ńtí ọba ní màá yẹ kúlù allahu alam yóò sọ pé allahu alam wọ́n máa ń kọ́ lala adiri fọkọ̀dé àjàbá ẹ̀ńtọ́ bá ti sọ ti ìwálẹ̀sì là àdẹ̀rì mi mà ẹ̀fọ́ jẹ́jẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ lé èyí ó yà tètè lọ sọ́dọ̀ ẹni tí kò bá mà nígbà tó sọ pé òun ọ̀mà. wàkọ̀dé tó ilẹ̀ ìmáàmù Malik rahimahullah ta'ala ìmáàmù darul hijra ìmáàmù wa Malik ọmọ Anas ọlọ́mọba wa kẹ́ wọn wọ́n béèrè lọ wọn ani arba'in masala nípa masala ogójì ìwádìí mímọ́ ogójì wọ́n béèrè lọ wọn fọ ajábà an sittin minha ìmáàmù Malik ti dáhùn mẹ́fà nínú rẹ̀ wàkọ́lá fìlìbàkìyà níbi mẹ́rìnléní ọgbọ̀n tó kù ọwọ́ sọ níbẹ̀ pé lá ọ̀dẹ̀rẹ̀ ìmọ̀ à bó wa ti wá lónìí kódà àwọn òdì gbèbè rẹ̀ ọ ní gbogbo dẹ́ bá fẹ́ béèrè ni ẹ máa béèrè ìkúlẹ̀kú lè sọ àlìjàwà kò sí dẹ́ béèrè sí tẹ́sírì ò tòsí subhanallah rárá o asálẹ̀fù náà sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rẹ̀ síwájú wọn jẹ́ ni dáadáa síwájú yẹn yẹtawa rọ̀ọ́yún náà filifatiya wọ́n máa ń ṣe àzàjẹ́ wọ́n máa ń sa ọ̀rọ̀ sọ nípa ìdáhùn débi pé wọ́n á máa ti ìbéèrè míì wọ́n á máa ti sọ́mọ akẹ́kọ̀ọ́ pé kó dáhùn subhanallah báwọn ṣe rí ni àmọ́ ní ìsìn gbogbo ẹ̀ láwọn ti sọ ya pé kò sí ètò gbé ata létí rẹ̀ a mo ní mọ̀ gidi ni a bó ṣe ń wò mí kí n má so pa ẹ báyìí ibi tí atẹ́gùn sóò mi bá fẹ́ lọ ó lè rìn débẹ̀ lógójì nù wọn nínú ogójì ọdún àá kò sí ẹ ṣe rí subhanallah kódà o ọmọ sọ fún ní tọ́ọ̀bá mà ọ sọ fún ọmọ tọ́ọ̀bá tí ìka ọ ma pé tọ́ọ̀ fún mi láàyè ó fi dìgbà báyìí màá ṣe kí ni insha Allah ta'ala bàbá yín kà máa ti fún ilé tì nípa rẹ̀. tọ́ látara bẹ́ẹ̀ bí ta'ala bó ti sọ nìyẹn. faqala lahu sa'il oníbèrè wa sọ fún ana láti ìlú báyìí báyìí báyìí báyìí kéèyàn dá akọlù tó dín wọn san afárùtù wa ti àtò rọ̀ọ̀hì láti mo sèrìn àjò mo da dábàá mi láàmú nǹkan ọ̀gùn tí mo gùn mo dà láàmú wọ́n tẹ bóòlù la adìrì ọ́ máa sọ fún mi bóòmọ̀ lẹ́nu máa kọ́ wọlé ọjáde kọ́ ọ̀pọ̀ béèrè abọ́ ọ̀pọ̀ ìsì béèrè kọ́ ọ̀pọ̀ síta báyìí. kọ́ọ̀lù Imam Malik sọ pé erika bọ̀rọ̀ ọ̀hìn látàgbẹ́ kó nǹkan ọ̀gùn rẹ padà wọ́n ti hàbí ilà baladi lẹ́dí jí ìtàmínú kọ́ lọ sílùú tó ti wá. wọ́n kó lè sa alitu malikan kọ́ wa lọ́mọ sọ́fà yẹn pé gbogbo ẹ̀yẹ yẹn mo béèrè béèrè lọ́wọ́ máàlìkì ọ̀kọ́lálá adẹ̀rì ẹ̀gbọ́n tí máàlìkì tẹ̀ ń pè ní ìmáàmù dárul hijra ẹ̀gbọ́n tó wí ni lá adìrí ló wí o lọ́mọ wí. hādhā laysa 'ayban èmi ò rí yẹn sí láì fi ìrìn sílẹ̀ wípé anil insana idha kana la ya'rifu al-jawaba pé tọ́mọ ni ọba mẹ́yìí fílì umori nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ ash-shar'iyya ọ̀rọ̀ òfin ẹ̀sìn annahu yaqulu la adri kọ́ wa sọ pé mi mà kọ́ wa sọ pé láì fi ni dára o walau kana aliman kódà kọjá olùmọ̀ torí pé ar-rasulu sallallahu alaihi wasallam qala mal mas'ulu anha bi kódà anabi tó tún jẹ́ olùmọ̀ gánà ó tún sọ pé ẹni tí wọ́n ń bi léèrè òní mà tó oníbèèrè ọ̀gánà sallallahu alaihi wasallam idha su'ila fi ba'di al-as'ila tí wọ́n bá béèrè apá kan àwọn ìbéèrè kan lọ́dọ̀ òjì sallallahu alaihi wasallam walam yakun 'indahu wahyun tí wàá yóò tíì dé látọ̀dọ̀ Ọlọ́run ọba sọ́dọ̀ rẹ̀ azza wa jal intadara anabi ó ti sùúrù ni hatta yanzila al títí tí wàá yóò fi sọ̀kalẹ̀ min Allahi azza wa jal alastum taqra'una tẹ́yọ̀ máa kà nínú ni pé yasalunaka 'an kadha abẹ́ẹ̀kọ́ ni yasalunaka anil khamr abẹ́ẹ̀kọ́ ni wọ́n máa bí lọ́ọ̀rẹ́ nípa ọtí yasalunaka anil mahir wọ́n máa bí lọ́ọ̀rẹ́ nípa nǹkan oṣù obìnrin abẹ́ẹ̀kọ́ ni ha amari bẹ́ẹ̀ yasalunaka anil ahilla wọ́n máa bí lọ́ọ̀rẹ́ nípa àwọn ìlétésù yasalunaka anil ruh wọ́n máa bí lọ́ọ̀rẹ́ nípa ẹ̀mí èyí náà rí yasalunaka tí ń bẹ nínú alukur'an tọ́pọ̀ qala Allahu ta'ala yasalunaka anil khamr قل فيهما إثم كبير وقفة تطوبي ومبنين له وقال تعالى اللهم بارك لك صفي يسألونك عن الأهلة وما بير له على نفع لتسو قل هي مواقيت للناس والحج صحيح أجي أسيكو فانوا ينيا أسيجي أسيكو فان إسي حج وجيسي الله صلى الله عليه وسلم كان إذا سئل ثم بير له ولم يكن عنده جواب يولي سلودا ينتظر يوري تيوتي سورو حتى ينزل aléhi wa títí tí wà yóò fi sọ̀kalẹ̀ sínú mí náà lọ́ọ́ hìtà áyàdà látọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ká jùlọ. wọ̀kàdá aléka ọ̀gọ́ ìhòhò mi ń bá bi àwùlà tọ́ba jẹ́ni tọ́lọ̀ ń rán ní sẹ́lẹ̀ lẹ́yìn tọ́lọ̀ ń sẹlẹ̀ ni tọ́ kẹnu tó gbòòrò tó gbáàyè tó fẹ̀ nímà. èmi àtẹnìkọ̀ kan wa tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ láti sọlá adìrì. ẹ̀ gbọ́ báyìí tipẹ́ tipẹ́ láti sọlá adìrì ìbéèrè tó ṣe pé tí wọ́n bá bí abáwa bákúrò ṣèjì kọ́ra bí ọlọ́wọ́ tẹ̀lé àyìn wò láàdínrín ni ó wì ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àléfù bá tata oníkílẹ̀ wàá mọ̀ ṣé gbogbo èsì náà ọtọ́kọ̀tọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni láwùjọ lónìí ọtọ́ ọtúnṣẹ́mi onífọ̀tọ́ kílẹ̀ rí ni máa béèrè máa wá káàkiri èmi sọ fún ọkọ́tọ́ o tún béèrè ẹ̀rí mo ní ọ̀tọ́ ọtúnṣẹ́ṣẹ́ ń dáàbò sọ ẹ̀rí fún wa tọ́ bá jẹ́ pé àwọn afọ àwa gan ti máa ń sọnù ọmọ àwọn afọ àwa ni sí àlìkìtáàbù làáfà yìí ìwọlẹ́ tún pè lálìkìtáàbù òkè ọmọ ti jẹ́ àlìkìtáàbù òkè as-sunnatul mutahhara tóun náà ni àbá yín ó ní ìwé ìsàlù dúró náà ó a ah. ọmọ ti jẹ́ as-sunnatul mutahhara ó ti wá ó ti wá ọgọ́ntì ọ báyìí ọgọ́ntì ọ pé àbẹ́ẹ̀ mọ bàbá wọn kí wá kí wá ni bàbá yín níbo wa bàbá yàn wá ní màdé alẹ́ ni tọ́lọ̀ ń fi mọ̀ yẹn rántí wa òní sọ yí pé mọ́lìmọ́sọ́lù àníhá di àlàmà mi nà sáàyè ẹni tí wọ́n bi léèrè òní mà tó ẹni tí ń béèrè káwa náà lọ́mọ bẹ́ẹ̀ pé àwa mi bá bi àwòlà yẹn ń dẹ́sẹ̀rọ hàtà yẹn ń tàlà wáyé ìwọ náà tọ́ ma ó ti ṣe kí ni ó ti sùúrù tó fi lọ́mọ béèrè lọ́wọ́ ẹlòmíì tó yàtọ̀ sí ọ ẹlòmíì ọjọ́ rẹ̀ lójú púpọ̀ ọjọ́ rẹ̀ lójú pọ̀ ntí òye tán ni ó béèrè lọ́dọ̀ ẹlòmíì tó jùlọ ó jùlọ lọ́jọ́ orí ó tún jùlọ nú ẹ̀kọ́ ni pé a ah, àbúrò ọlọ́mọ béèrè irú nǹkan yẹn tó àwọn àwọn pé yẹn di àwọn ti dàbà fún yàn kí wọ́n á ní ìtumọ̀ kọ ọjà yẹn wọ́n já àbá fún ọ tí yẹn wọ́n sọ pé ò lè rí mọ́ rẹ lóní àbí wọ́n ti ẹ̀fẹ́ sọ pé wò láàfà láyé subhanallah ẹ̀dá kan ẹja máa béèrè ni ìjọba ti yé wa káwa gangan tó béèrè lọ jù ọ lọ tàbí tẹ́ tó jọjú akẹgbẹ́ kílẹ̀ yìí ti ka pamọ́ sálábà yìí àjọ béèrè bẹ́ẹ̀. àwọn yẹ bó ha sa anilimus alati tàbí kó tẹ wádìí pamọ́ sálà yẹn fi kútu bí ahìlẹ̀ ẹ̀lmi nínú àwọn tíra àwọn olùmọ̀lẹ́ yẹn ta hafsọ́lá alajawabi kó bìrì èsì àmà ayẹ sáàjìlá fàhádà fi hẹ kòtòrọ̀tún àbúyìmá kéèyàn kánjú fóye fọ́ èsì ìgbé lọ létí fífún ọ létí sájè fún ọ gbẹ̀dínbẹ̀ tọ́ gbẹ̀dínbẹ̀ ńlẹ̀ okun tọ́ gba ìmúyẹn náà wá àìmúyẹn náà wá kọ́ o má ìmá ewu tó tóbi bẹ́ẹ̀ wọ́n fi èso so ẹ̀kọ́ bí wùlú ẹ̀kọ́ ẹ̀ àìlẹ́kọ̀ọ́ òun náà ni lọ ní pẹ̀lú ọlọ́run àìlẹ́kọ̀ọ́ dáadáa pẹ̀lú ọlọ́run yìí pé àìmá ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run lè ìfi ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní gbà sọ ìgbẹ́ni ọlọ́run sọ̀rọ̀ láti fi báwọn yẹn sọ̀rọ̀ ní kọ́lọ́ sọ báyìí ọlọ́run fẹ́ báyìí yaqulu Allahu ahalla kadha yọọ ma sọ báyìí pé Allahu ahalla kadha ọlọ́run sọ nǹkan báyìí dẹ́tọ̀ aw harrama kadha tàbọ́lọ́run ṣe nǹkan báyìí léwọ̀ aw shara'a kadha tàbọ́lọ́run ti inu masa inu àmàsá ilu mara àrùn. pe fil hadith ń hadithi dalilu ni ala adabil muta'allimi ìtọ́ka lórí àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọmọ akẹ́kọ̀ọ́ àwọn tá ọlọ́mọ akẹ́kọ̀ọ́ bí irú wa yìí kó ń kálukú wa ẹ ká ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sọ ti ń jẹ́ ẹ̀kọ́ nù ẹ eji apàdà sídìí ẹ̀kọ́ ká ní ti ń kọ́ ìmọ̀ a máa kọ́ ẹ̀kọ́ ẹ̀rí alimami burhanuddin zarnuji rahimahullahu ta'ala tó ṣe tàlímù lè mùtàlímù tariqa ta'allumi ó nígbà tí mo rí àwọn ènìyàn wọ́n ń ṣe wàhálà láti wá ìmọ̀ ṣùgbọ́n wọn ò débi ìmọ̀ subhanallah ọwọ́ àti odidi tíra yìí tó wọn á gbé tíra pé kó wọn ṣe tíra láti fi tọ́ka wọn pé báwo làwọn ẹni rè síwájú báwo ni wọ́n ti wá ìmọ̀ tó fi jẹ́ pé wọ́n rí nígbà tí wọ́n rí báwo ló sì wúlò fún wọn tó ṣe ṣe tíra yẹn ta'limul muta'allim ìkọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀nà tí ó gbà kẹ́kọ̀ọ́ tí ó fi rí ẹ̀kọ́ yẹn ẹjẹ́ àlọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ni ò ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn tó lóun kọ́ yẹn kù sí lára rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ mi olùkọ́ rẹ̀ òní sọ̀rọ̀ lẹ́nu ìwà ẹlẹ́kọ̀ọ́ ni rẹ̀ ń lọ níwájú ó tún sáré gba wájú àìlẹ́kọ̀ọ́ ni ó ń gbé nǹkan bọ̀ ó ajọ wà níjòkó báyìí ọ̀fẹ́ kú níjòkó ẹlòmíì ò lè sọ pé astazin pé mo gbà yọ̀ǹda ẹ̀dá fún kú kọ́ọ̀n ó wà iwájú olùkọ́ rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ lọ salamu aleykum salamu aleykum báwo olùkọ́ rẹ̀ ìwọ mú ló ti ń kọ́ lẹ́kọ̀ọ́ lọ bí irú èmi kan báyìí ó ń sògbé lọ ẹ̀sìn olùkọ́ rẹ lẹ̀ ọ̀nà ustaz ustaz amọ̀nkẹ́kọ̀ọ́ ni. a ìwádìí ni o ní ò sí lé àbí jú mú fóònù ẹjẹ àwọn tá à ń ṣe ẹjẹ à ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ à ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn olùmọ̀ ọwọ́ àrí nǹkan tó kú díẹ̀ káàtó ọbẹ̀ tó ṣe lára ẹni tó jẹ́ olùmọ̀ kan ọmọ bó ṣe tó ṣe pápá jùlọ lè jẹ́ àfa rẹ̀ ọmọ ọ̀nà tó fi gbà lọ bá àfa rẹ̀ ó fi ṣàtúnṣe yẹn àfi tó bá jẹ́ pé nínú ẹni tí ń tẹ ẹ̀sìn mẹ́rẹ̀ tí ó sì fẹ́ gbẹ́ kọ́mẹ́ntì kankan tàbí àwọn bẹ́ẹ̀ osisi sì sí kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ táwọn sọ ọ̀rọ̀ wa sì wá sọ lẹ́ẹ̀ ní kọ́ọ̀là lọ́ọ̀nù rẹ̀ yìí lẹ́ẹ̀ ní kọ́ọ̀là rọ̀sùl bí kéèyàn sọ pé àwọn àfa kan bẹ láyé tó máa ń nǹkan kankan wọ́n ta gàgájà màláìka lójú wọn ní rí àyè gbogbo tí wọ́n ń ṣe ẹ dákun ẹ̀rí dà tẹ̀gbẹ́ yẹn bù káàtà ẹ̀rí wọ́n sọ pé àní tó tóbi ní sọ̀rọ̀ subhanallah gbogbo àwọn yẹn ni ọ̀tọ̀ o ẹ sáàjì ká ní pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ káwù tó sí wọn ká pọ́n wọn ẹni mo máa ń sọ kinní kan ìpẹ́ lómi ò ní ustaz ń gbọ́ tí kinní kan ń gbọ́ tó wíwọ̀n èdè òmùgọ̀ ni ló wì í olùkọ́ bó ṣe máa wí ni tẹ́ni yẹn ti kórìíra súnà tó sì jẹ́ pé wò pé kọ́lọ́ ọba ọlọ́kì ìmọ̀lẹ̀ súnà bọ́nú ẹ̀mí ẹni yẹn lọ́ni bàbá ń gbọ́ngbà tí tẹ́tẹ́ ẹ bá ti gba súnà wọn ní kẹ́ẹ̀kọ́ mọ́ ni bẹ́ẹ̀ sì ni súnà lọ́kọ́ yẹn ní èdè àpọ́nlé súnà ló ṣe kí ni tó o bá jẹ́ àlù súnà téèyàn tó wá tí ò ní béèyàn bá yẹn lò ó ń ó láti lo súnà ọgbọ súnà yìí dáadáa torí pé Ànábì sallallahu alaihi wasallam yí àwọn nǹkan oríṣiríṣi fún wa kéèyàn máa fún ẹni tó ní ewu lórí kéèyàn máa fún alé bẹ́ẹ̀ náà ni olùmọ̀ kéèyàn máa fún alé bákan náà ẹni tọ́lọ́run fi ti aláṣẹ èèyàn fún alé. tọ́lá ti gbọ́dọ̀ máa sọ á máa sọ gbogbo àwọn ìṣesí wọ̀nyẹn dáadáa ẹ̀kọ́ ń bẹ́nu hadithi fún ọmọ akẹ́kọ̀ọ́ láyé tó ṣe pé Jibril ali salatu wasalam wa huwa sayyidul malaika aṣáájú gbogbo àwọn màláíkà ni yajlisu bẹ́ẹ̀ náà yẹ́dẹ́ Rasuli sallallahu alaihi wasallam ó tún wá jókòó wájú ànábì sallallahu alaihi wasallam asáájú gbogbo màláíkà àbí tí wọ́n bá ní dárúkọ màláíkà márùn fún mi èwo lákòókò dákọ Jibril àbí ìtẹ́yìn pé ní ni àwọn èèyàn jẹ fẹ́ rántí yẹn bóyá torí iṣẹ́ táwọn ti ń ṣe ṣùgbọ́n kì í ṣe ìlú lórúkọ àti máa ń sọ ọ kí lórúkọ àkú wòlíì ẹ̀ta wà fáákùn málákù lè mọ́ òtí lẹ́bí wúkì làbíkùn ọlọ́run ní málákù ikú tí wọ́n fi tí wọ́n fi sọ yín tí máa ń gbẹ̀ yọ́ máa gbẹ̀mí yẹn òní àná yọ́ máa gbẹ̀mí yín yọ́ máa gbẹ̀mí lè mọ́ òtí lọ́lọ́run ti kíni o olókè. tọ́ aṣáájú àwọn màláìkà ní Jibril tó ti bí o tún jókòó síwájú ànábì wọ̀húwá yóò ti gbé ọwọ́ rẹ̀ yẹsàlùhù àwọn yẹsàlùbí adàbí ó ń béèrè lọ́wọ́ ànísọ́lá pẹ̀lú ẹ̀kọ́ hàdá min àjálì àwọn min ájílì àyìn yàcìlámà nàásù àwọn yàcìlámà nàásù kẹ́yìfà yẹtà àjàbùnà máa ìlúlẹ̀mà eléyìí ó ti bẹ́ẹ̀ nítorí àti fáwọn ẹlẹ́kọ̀ọ́ báwo ni wọ́n ti máa lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ bí káwọn náà ká ti kí ká kọ́ ẹ̀kọ́ dáadáa pé báwo láà tètè tá a fi máa lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ wa ẹ wo ìmáàmù Malik rahimahullah ta'ala ìmáàmù yìí ó kíw lọ́dọ̀ àwọn àbá àtàn àwọn àbá àti ìmáàmù Malik kíw lọ́dọ̀ wọn àwọn náà tún padà tún wá kíw lọ́dọ̀ Malik padà ah, láwùjọ wa ṣe ah, ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ọ̀rú wọn ọ̀yà ní máa ná odò mọ́ yọ wá tó sí kí ni o tó tó sáwúrú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ti kọ́ ẹ̀kọ́ bóyá ní tọ́kọ́ ńgbà yẹn bóyá kùránì lọ́mọ kọ́ lọ́dọ̀ rẹ̀ ọmọ wa ti gbòòrò ní ìmọ̀ ti wá bù háyà ní ìmọ̀ kàlá mọ wá wà níjòkó àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ báyìí àwọn èèyàn sọ pé kò sí tọ́jọ kí ni tèmi ìbí Suleiman kí lọ́ọ́ fẹ́ sọ fún àwọn àbá ẹ̀rí èrè pé wa kò sí tọ́jọ ẹ bá pé wá ń bì yìí tó ń lóní àmàlọ́ jẹ mo ti gbé ńgbà tó o ti mọ̀ pé ọmọ rẹ ọlọ́run ti ní ó ju ọ lọ ọlá rẹ ti lẹ́kan sí ni ọlá mi lẹ́kan lórúkọ rẹ ìwọ làkọ́kọ́ ẹni tí ó gbé ọmọ náà tó gbé lárugẹ báyìí ọwọ́ àdíjoko rẹ̀ tí bá ń da tí bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ báyìí ọmọ ju orí fáwọn àwọn àwọn ọ̀rọ̀ tó ní kìíní títí kìíní ò ti sọ wọ́n wá di bàbá àṣàlẹ̀ ní dìímà kò sí bí ó ṣe fọmọ yẹn ó ṣe lọ bí ó ṣe wọ àwọn àfọwọ́ àná bẹ́ẹ̀ kalẹ̀ ní tí wọ́n kọ́ wa ní kọ̀ọ̀kọ́ nìyẹn o ṣùgbọ́n yóò mọ̀ sẹ́rí ọlá ìmọ̀ yẹn lọ sí kí ni o ọba àfa rẹ̀ àmọ́ wọn náà sọ wá gọ̀ pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti wá gbé ọ sípò lọ́wọ́ ní àwọn àfa alágbájá ni ara àti alíbá tata gan wọn kọ́ wa dáadáa àbí sẹ́ kọ́ mi ju kọ́ ìdátù lọ tí mo bẹ̀rẹ̀ fátíà lọ́dọ̀ yìí subhanallah ìyẹn jọra yẹn lójú o àìjọra wa lójú òkà sekínì òkà furasí agbègbè ní ìparí agbègbè tí a wà ó ní hàdà báyìí máa yà tó lọ alẹ́ ìhìlẹ̀ hadith ní tí àdìsí tọ́ka apákẹ́rẹ́ ní tọ́ka lé lórí rẹ̀ ọ̀fi yìí bẹ́ẹ̀ mọ́tàlá tó ń kọ́ mi sà ìwádìí tọ́jẹ́ ìwádìí bímọ ẹlẹ́ẹ̀karùn. wàhí àbáyánu báwọ̀ àlàmà ti sàn òun náà ní sàlàyé apákà àwọn àmì àlùkìyàmà. zákàrọ̀ àlàmà tẹ́yìn àdébìmọ́ àpẹẹrẹ méjì wà mí alákọ̀ọ́kọ́ ni àǹtẹ́lídàlẹ̀ amátú rọ̀bátàhà kí ẹrú bí aṣáájú rẹ̀ lóbìnrin gẹ́gẹ́ bá ṣàlàyé pé nígbà tó bá dìgbẹ̀ yìí gbà ọlọ́run ọba ìrìnkẹ́ ọlọ́tún dá ogun padà gẹ́gẹ́ bá ti mọ̀ pẹ́ni sọ́lọ́ sọ pé àwọn mùsùlùmí àti yẹ̀húdí ọ̀padà jà tó bá dìgbẹ̀ yìí gbà débi wípé àwọn yẹ̀húdí yọ́ọ́ máa sá káàkiri yọ́ọ́ lọ máa sá sí ẹ̀yìn òkúta àti ẹ̀yìn kíni ẹ̀yìn igi gbogbo òkúta kọ̀ọ̀kan àti igi kọ̀ọ̀kan tí yẹ̀húdí bá sá sí abẹ́ rẹ̀ sẹ́yìn rẹ̀ òní ọmọ sọ pé ya muslim rẹ muslim àádà yahudi yahudi kan ní tọ́sà pamọ́ sẹ́yìn mi ta'ala faqtuluhu wá pa gbogbo òkúta àti igi ní ọmọ sọ pé àbígi wo al-gharqad igi tí wọ́n pè ní gharqad so wọ́n ní torí pé nùgì àwọn yahudi ni adéṣọlọ ní igi yẹn ní òní tún náà kiri yahudi tó bá sá pamọ́ sẹ́yìn rẹ̀ sẹ́mi pé tíyẹn bá ti ṣẹlẹ̀ ẹrú ọwọ́ àbí òní sí ẹrú ọwọ́ so ẹrú ọwà táwọn tí wọ́n jẹ́ olówó ẹrú náà máa sún mọ́ ẹrú wọn yọwà bímọ tọ́ba ti bímọ bìnrin àjẹkù ti di aṣáájú ni ẹ̀ ń gbọ́ àjẹkù ọmọ yẹn ọmọ náà ní lọ́dọ̀ bàbá tó jẹ́ olówó ẹrú ṣùgbọ́n ọmọ ọlọ́run yẹn padà ń jẹ́ fẹ́ni tó jẹ́ olówó ìyá rẹ̀ yẹn ọmọ lòun jẹ́ fún ẹnìyẹn so nígbà tí ẹrú bá bí olówó rẹ̀ lóbìnrin bákan náà àwọn olùmọ̀ wọ́n sọ yìí pé ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ti sọ òun náà ni pé àìgbọ́rọ̀ tóbi lẹ́nu ọ̀pọ̀ nígbẹ̀yìn ìgbà débi pé ọmọbìnrin yóò máa wà nípò àtàjù lọ́dọ̀ àwọn òbí rẹ̀ àwọn kan tó bẹ́ẹ̀ àti tó màtá àkọ́kọ́ tó yẹn náà ètò ti pé sàmúrò ha wọ́tẹ̀ni ha ha wá sẹ́kùlẹ̀ lọ ha ọ̀wọ́ lọ ha tọ́ yóò máa pa láṣẹ yóò máa pa láṣẹ yóò máa pa yóò máa kọ̀ fún yẹ kó níbi tí ọ̀dà le gbogbo máa ń pé tọ́ ṣe bó ṣe yẹ kó rí nìyí tí mo fẹ́ kọ́ wù bí mo ṣe fẹ́ kó rí nìyẹn torí pé òtítọ́ olówó ìyá rẹ̀ látara wípé ẹrú nìyá rẹ̀ òun jẹ́ ọmọ tí ìyá yẹn bí fún lówó tó àbí ọlọ́run bá nínú ọ̀la rẹ̀ sàgbàdà àti òkú rẹ̀ tí ọlọ́run bá kórè wa fún ní ìbẹ̀rù àti ìfàyà rẹ̀ ọ̀sán àti gbà wá ní àsìkò tí ọkọ̀ kí á má bẹ̀rù lórí àlùfọ̀ wa ti ẹ̀mú wa ní ìyọ̀dà kábírì. wọ́n ní kápá ìbéèrè one ọ̀yà tí bàbá fẹ́ béèrè ọ̀yà wa. kò sí lọ́dọ̀ wa wọ́n ní kí lorúkọ ní zákọ́t yẹn kò sí lọ́dọ̀ wa láwọn Yẹ̀húdí ni wọ́n ní ìdí òsì lọ́dọ̀ tiwa tàbá máa ń béèrè tó bá di two english á béèrè lọ mr gọ́ọ̀bù. táwa bá yín tuntun english ẹ̀yin náà dẹ́kin ni ọ ẹ̀ mà insha allah ta'ala àmọ́ orúkọ tí a ń pè ní lórúkọ bí yẹn igi àwọn yahudi àwọn ni wọ́n gbìn igi yẹn tó sẹ́sì mọ̀ pé tó ní nǹkan ẹni tó ní nǹkan tó ń sin nǹkan lápẹ̀rẹ̀ ṣe mọ̀ pé wọ́n jọ mọ wọn àtẹni tó ní pé ẹni tó tó bí tó gbìn mí ẹ̀fín tó tún Ah, saa a mọ̀ báyà yẹ̀wò ní lọ́wọ́ ní kí ló kú báyìí. ó lè má sí lọ́dọ̀ wọn àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ torí ẹni sáyé kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ o àwọn ti tọ́lọ́ fi sáyé kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ lóbi anábì mo rò pé wa igi gíga o àlè lábàá mi wọ́ náà. mi ń gbọ́ tí ń gún mi ní kíni. ahlu sunna ee bàbá ti wà ní tí ń gún mi ní bàbá fẹ́ ahlu sunna tí wọ́n bá sọ pé ahlu àwọn oníkan ni wọ́n ń pè bẹ́ẹ̀ oní oní tó ti báyìí nìyí sunna àwọn oní sunna yẹn nípa àwọn tí wọ́n ti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam yìí pé tọ́ ìlànà nábì la fẹ́ máa lò tá a fi lò gbé sí wa láti lè sọ̀rọ̀ nàní ẹ̀. ah bẹ́ẹ̀ ni o ètò iná sọ̀rọ̀ pé sọ ẹ́ fún mùsùlùmí ní alùsùn náà ah alùbídì àpọ̀jà rárá bàbá àwọn tó ń ṣe bídì àti oúnjẹ apá ìlànà nẹ́bí sọ̀rọ̀ wà lẹ́sọ̀rọ̀ wọ́n pọ̀ gidi wọ̀ lọ́ọ̀ sí kìí ṣe kékeré. wọ́n tún wá ní wọlé jẹ̀ máa àwọn náà ni wọ́n tún wá jẹ́ ìjọ kan ṣoṣo tánàbí fi kalẹ̀ sí old muslim tánàbí sálàm fi kalẹ̀ jọ́nà lọ́hùn wọ́n parapọ̀ lórí ẹ̀ pé ìlànà àkọ́kọ́ náà làwọn wá fẹ́ wà ẹyọ kan tí ànábì fi kalẹ̀ pé jàmá nǹkan ṣoṣo yìí náà ni wọ́n parapọ̀ lórí sunna ànábì sọ́lá yìí pé ẹ mẹ́jà fún yẹlẹyẹlẹ ń di ìlànà ànábì à ń láti gbárí jọ láti fi sunna ànábì sọ́lá. tó lábẹ́bẹ̀ làwọn yẹn ti wá ya lórí ìdílé tó ń kálukú náà ti pẹ̀rẹ̀ ní ọba jẹ́ pé mọ́tì fún mi nílẹ̀ béèrè ni bàbá tí wọ́n bá kú ta báyìí ta bá rú ta ẹlòmíì ọ̀pọ̀ ta yóò tún wọlé pé ustaz ẹ dákun ṣé ṣe pẹ̀lú nǹkan báyìí báyìí tí mò ń ṣe ṣé mo ta ń ṣe súnà báyìí kò dé ṣé mo ń ṣe súnà báyìí ah òun gbìyànjú ọlọ́run tún jẹ́ olóòkè sí ah ìtọ́ yẹ ká wò kábílù kí ṣe ayé nìyẹn bàbá as-sunnatu hiya al-islam súnà gangan islam wal islam huwa sunnah bẹ́ẹ̀ ni islamu náà sunna òun gangan náà ni sunna ilá wùdúdà lè àdìhìn mi àbìdó ní àfà kò sí kankan kò lè sẹ̀mí nù kan kò lè sẹ̀mí yàtọ̀ sí sẹ̀mí kejì kò lè sẹ̀mí láì rí kejì nù wọn sunna ò lè dá wà láì sí islam kò lè sí islam láíláí àyàfi pẹ̀lú sunna ṣùgbọ́n adáyé làwọn èèyàn ya sunna kò lára islam wọ́n sì ya islam kò lára sunna nígbà táwọn èèyàn bá ti ń fi ìfẹ́ nu wọn láti máa fi ti ẹ̀sìn tàbí fẹ́nu àpá kan wọ́n bá fi ti ẹ̀sìn nọmba alánàbí sọ báyìí wọn ni wò báwọn bàbá tiwa ti sọ̀rọ̀ wọ́n kó dàbá nàbí ọ̀gá wa tọ́ba sọ̀rọ̀ tó sọ àtọ̀ gọ́mẹ́ntì ẹ̀ àwọn kan sọ wọ́n sọ nù gbòòrò olúwa yìí o ìpè èyí táwọn sẹ́nu olótìdá lọ́dọ̀ ọlọ́run tọ́ba sọ pé muhammadu ló gbélé yìí tí muhammadu gan bá ti tọ́ba ní pé tó ń ṣe yìí gangan ni ní tó ń fẹ́ àmọ̀ kọ́kọ́ mú jẹ náà nínú olú àwọn èèyàn wí ọlọ́run bá foríjì wọn o. gbígbẹ́ nu wọn tó ti lọ ọlọ́ba àforíjì wọn ni tó tóbi ni àwọn lè máa lérò fáwọn ń jájú máa yàn bàbá àti yín sọ́ọ̀tì èèyàn rárá o tí ọmọ jáde lẹ́nu wa tó kéré jù ní pé tí ọba ń ríra rẹ kò tí kíra rẹ láàrin alùsùnà ètò kéré jù ní ẹ̀mí ẹni pé nífẹ̀ẹ́ alùsùnà má kò ríra wọn olódó tí ń bẹ pẹ̀lú wọn ju wọ́n ju tẹ́lẹ̀ wọ́n ṣáhìdà àìmọye àwọn tó ti kún wọn ò ti súnà yẹn gbà náà padà ń sọ fún àwọn súnfì kan nu mọ́tò àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ní ẹ wo súnfì wo tiẹ̀ ní irọ́ pọ̀jù àgbèrè pọ̀jù kíníkan pọ̀jù ẹ̀yà máa lọ máa takò alùsùn náà èmi kẹta wà lùsùn náà jọ mo gba ta alùsùn náà yẹn òdodo ni wọ́n sọ tẹ ẹnìkan jẹ àwọn apẹka wa mọ tójú àwọn alùsùn náà yìí náà lọ ni èmi rẹ dẹgbẹ rẹ gbé làpá káàkiri nìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ pé wọ́n kó ló ń yá wá sí láàdì láìla wàlẹ́yìnlá àdáàtòkè òlàwọ̀n bí dáadáa. oníkàlùkù ni ọmọ sọ pé ah, ọkọ lẹ́yìnlá ni mí obìnrin kan nìyẹn níjẹ́ lẹ́yìnlá ọkọ lẹ́yìnlá ni mí ṣùgbọ́n wàlẹ́yìnlá látòkè òlàwọ̀n bí dáadáa lẹ́yìnlá omi pé ta lọ́wọ́ ẹ àbọ̀ ọmọ títí lẹ́nu àbí ta níyàwó ẹ lẹ́nu máa kọ́ wáyàwó ẹ síwájú ọkọ̀ olókè rajà oníkàlùkù ni sọ bá lùsùn nà ní mí mo wá pọ̀ pàápàá jùlọ àwọn sọ ọ̀pọ̀ nígbè ṣe ayé sòfì ìyà àtàwọn sẹ́ẹ̀tì oríṣiríṣi tí wọ́n ẹ̀sìn ọ̀pọ̀ mbẹ́ sáàsì máa ń pàkíyèsí gbogbo àwọn kan wọ̀nyí sọ yẹ kálukú wa káwòye káwòye sí i ẹ wò sọ pé ìjáde ìjáde ní ìsìn kò ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run àwọn ti kankan ọjọ́ olóṣù mẹ́rin olóṣù kan ọlọ́sẹ̀ kan ọlọ́jọ́ kan fàníyàn lẹ̀ àwọn jihad ká àwọn àhàdìsì jihadi wọn lọ́lọ́rùn débẹ̀ tẹ́ bá tó la mẹ́wàá ń fún àwọn sọ náà wọn ò dòlè lórí èyí ti ń kà wọn ṣé sọ́nà náà wà lélẹ́yìn rárá o sọ́nà àkọlẹ̀ ló fi jẹ́ pé mọ́sálásí ìyá tuntun sọ kò sáàyè jáde ń bẹ́ o sáàyè fún jáde ń bẹ́ àyà ti tẹ̀sí ọlọ́ mọ́sálásí tí ọ̀bá létò ni wọ́n máa ń gbé yẹn lọ. àfi tẹ́ ẹ bá lè sọ fún wa ní ìsìnkú mọ́sálásí yìí ó lè tó bàbá ṣebó ní. mi gbọ́ o. a ah, tó dínà tó dínà bàbá ọ̀dìdí lẹ́tọ̀ kanu bàbá tó ká ní kálọ̀ ọmọ hàmdi. Inshallah la wa atubu